adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀ka sí apàdọ̀pẹ́ gbólóhùn alhamdulillahi rabbil alamin ọlọ́run bá kó ní ọdún èṣù ẹni ẹ̀kọ́ ẹni ẹgbẹ́ kọ́lọ́mọ́jì kí ọ́rá inú gbèsè ayé wa agbọ́n abẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọba tí ó wù náà lẹ́ẹ̀ ní kí a máa bẹ̀rẹ̀ a dúpẹ́ fún nínú sánmà àti ilẹ̀ ọ̀kan ní kòkó méjì ìkẹ́ ọlọ́run lọ́lọ́run òun bẹ fún àwọn Muhammad sallam bá alátọrọ kẹ́ẹ̀gẹ̀ fún gbogbo àwọn anábẹ̀ ọlọ́run tí wọ́n jí sí ọlọ́ba síwájú ilẹ̀ ìyọ̀ nìkan kan lẹ̀ nínú wọn bákan alátọrọ ìkẹ́ẹ̀gẹ̀ náà gbogbo ẹnikẹ́ni tí ẹ̀ tí ó gbòkó ní ojú ọ̀nà ànábì Muhammad sallam abẹ́lọ́wọ̀n bá Allah àwọn náà ti à ń bẹ́ ń bí gbogbo àwọn mùsùlùmí káàkiri láyé kọlọ́nkọ́sá gẹ́gẹ́ bí bí tí àfọ̀rọ̀ náà ti sí ní ọ̀sẹ̀ tó lọ lórí fatawa ulama fi musharakati muslimi fil intikhabat al-mu'assira o náà ni kí ni ọ̀rọ̀ táwọn afẹ́ẹ̀sì sọ lórí kí a kópa inú òṣèlú ìgbàlódé òṣèlú òde òní dáńpé democracy èyí tó ti wọlé tọ̀ wá báyìí tí a ń bẹ ọlọ́run bá àlékẹ́ ọlá kọlọ́run kó jẹ́ kí ọjọ́ náà bá wa láàyè kọlọ́run kó bá ní lọ́wọ́ sí kọlọ́run bá àlékẹ́ ọlá ó jẹ́ kí ibi tí a bá jùbò náà sí kọ́bọ́ sí àpò ìyọ́nú ọlọ́run kọlọ́run má jẹ́ kọ́bọ́ sí àpò bínú ẹ̀ ọlọ́ọ̀bá kó sì yan àwọn ẹnire fún wa ní olórí mọ́sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ fún wa ní ìjẹjọ lẹ́gbàtà ti mọ̀ yí pé ẹ̀sìn mùsùlùmí kò fojú kéré ìyan olórí ní inú ìlú ẹnìká fẹ́ kọ́ máa darí wa ìgbàtí ọ̀wá sí ìlànà tí ẹ̀sìn wa ní àyíká wa ń bí ìtí ọwá wà iná àwọn àbá wa ń sọ bó lásìlè kópa ń bẹ̀ mo sọ bá wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá lórí ilé ayé ní àti sọ̀rọ̀ lórí rẹ̀gẹ́dẹ́ láwọn tọ́lọ́wọ́ bá ní kí ìṣẹ̀lẹ̀ máa bá láyé tòpé lánà òṣèlú òde òní kò bá àwọn kan láyé inú àwọn àfá àwọn ti lọ kan tó gbé kalẹ̀ àwọn tọ́lọ́lọ́ ń wá sójú wọn wá ń yẹ̀ wò ó ń bẹnu wọn tó fara mọ́ fáwọn àdí tá a ti sọ dẹ́ fún bẹ́ẹ̀ ó ń bẹnu àti ò fara mọ́ fáwọn àdí tá a sọ dẹ́ fún bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n fara mọ́ àwọn ni wọ́n pọ̀ jù wọn tí ò fara mọ́ lọ látara wípé mùsùlùmí bó bá ti wà ní àwùjọ kan gbogbo ipá tọrọ ń bá fún lọ́gbọ́dọ̀ sà fún ìdàgbàsókè àwùjọ yẹn kò gbọ́dọ̀ káwọ́ gbéra kí àwùjọ máa bàjẹ́ kọ́mọkùpá ń bẹ̀ bí o bá lè mú gbogbo bàjẹ́ yẹn kó o gbọ́dọ̀ dínkù làwọn ń yẹ̀ wò fápẹ̀rẹ̀ inú àwọn àfáà ńláńlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà fún fí àfáà ni wọ́n òun ni bàbá wa Uthaymin ọ̀kan náà àwọn àfáà gbalẹ̀ Saudi Arabia àwọn sàlámà lẹ́nìí gbàtí àwọn ará Kuwait tí wọ́n bẹ̀rẹ̀ láti máa ṣe democracy wọ́n fi ìbéèrè ránṣẹ́ sí bàbá aláǹtẹ́ jẹ́ mùsùlùmí àtìmọ̀gbélé Kuwait ìlú Islam ni gbogbo àjẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí wọn tí ìbá ṣe pé èèyàn bá wá gbélu yẹn kò sí single Christian níbẹ̀ kọjọ́ Kuwait 100% Muslim tẹ́bá gbọ́ pé yẹn máa sọ pé kí sẹ́ni bẹ́ẹ̀ lu yẹn wọ́n wá gbé bẹ̀ ni wọ́n sọ máa lu ṣùgbọ́n lọ́dọ̀ tiwọn náà wọ́n ń ṣe democracy ṣùgbọ́n tí wọ́n tí wọ́n ń ṣe yìí wọ́n ń ṣe lórí káyà àwọn ẹ̀ sí ilé ìgbìmọ̀ asòfin ṣùgbọ́n lórí pátápátá wọ́n fi ilẹ̀ fún ìdílé kan ìdílé kan ni wọ́n fi ilẹ̀ fún ṣùgbọ́n ní abẹ́lọ́mọ akópa ní house ìyẹn wọ́n gbélé democracy wọ́n wá bẹ̀rẹ̀ alẹ́rẹ̀ bàbá òsèmí wọ́n ní mahukum al-intikhabat al-mawjuda indana fil Kuwait ilman bi anna aghlaba ma dakhalaha min al-islamiyyin wa rijal ad-da'wa futinu fi dinihim wọ́n ní bàbá democracy wa táwọn ṣe ń lu Kuwait yìí kí lẹ rí sí i democracy táwọn ṣe ní lu Kuwait kí lẹ rí sí àwọn ìbò táwọn dì yìí tó bó tẹ̀ ṣe pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbé àpótí tí wọ́n ń dìbò yìí tí wọ́n wà nígbìmọ̀ asòfin látara ètò tí ó democracy yìí bí wọ́n bá débẹ̀ a mọ̀ ní ẹlẹ́sìn ṣùgbọ́n a bí wọ́n bá débẹ̀ wọ́n ẹ̀sìn wọn omi ọ̀tọ̀ ní bó ṣe múra tẹ́lẹ̀ látara àgbà ó débẹ̀ ìmúra omi ọ̀tọ̀ níbi ṣe máa tẹ́lẹ̀ nígbà ó débẹ̀ ẹ̀ yàtọ̀ kí fẹ́ sọ fún wa ṣé fàájábà rahimahullah bàbá ìwà dáhùn ó ní àná gẹ́gẹ́ bí opinion mi hara mo rí i pé anali àjẹkàbá ti wà jìbà kẹ́ẹ̀kópa ń bẹ̀ ọ̀ràn yẹn ní o yẹ́jì ànà ìnàmà nára ànàbí khairan wọ́n ti pé ọ̀ràn yẹn ní fún wa tá bá ti rí pé àwọn kan díje fún ipò kan ẹn tá a bá rí dáadáa lára rẹ̀ pélé orí ń bẹ lára rẹ̀ kakìlẹ́yìn yànáwó ìdàtàkọ́ àṣà alùlẹ̀xẹ́ máa ń yẹ hìnnà màláhù torí pé tá a bá ti ní kí àwọn èèyàn rẹ̀ jókòó kí a má kópa ń bẹ̀ ta ni ó gbapò àwọn ẹni rè bàmọ́ gẹ́gẹ́ question alùsàrù àwọn ẹni bú bàbá ti filẹ̀ pé ẹ̀yin ẹni rẹ̀ má débẹ̀ àwọn tí wọ́n padà gba kò náà lẹ́ni burú wọ́n ní halushab àwònáàdù sàbíyún alẹ́dínà lẹ́yìnsà ìdáhùn khairu wàlá shab láàkírẹ̀ wàlá shab wọ́n tàbá àwọn èèyàn kẹtọ́ pé ayé wọn ò tó àwọn èèyàn kẹtọ́ ayé wọn ò tó bí ọba ti jáwọn ẹni burú pọ́nbéré àwọn kẹtàyé wọn ò tò kò sórí lára wọn kò síbi lára wọn èèyàn pátipàti ni wọn ẹ lérò oore tẹ́ ń fẹ́ lára wọn. fala budda an nakhtara ma narahu salihan wọn torí díẹ̀ tàbá fẹ́ dìbò yẹn ọ̀ràn yẹn ni ẹni abárí pé èèyàn rẹ ni oníkádìbò fún afáwa Uthaymin lọsọ yẹn wọn ní fáyidà kọlà kọlù ìfitarina wàhídà lákàna agalab majalis ala khilafi dhalika wọn ní tó bá ti pé abáwá yẹn nìkan péré onìkan ní ọba rẹ̀ ní house oníyàn dáadáa àwọn yòókù tí wọn kò ń bẹ wọn ìsẹyìn burúkú àbí wọn ìsẹyìn arẹ yẹn burúkú ni wọn. onìkan péré lọ́ba rẹ̀ wọ́n tún bàbá léèrè pé kí sọ pé làbàs ìyẹn náà burú jù àṣà ní ẹnìkan ń bẹ̀ kátó abèrè sọ pé aléèyàn márùn aléèyàn mẹ́wàá aléèyàn ogún aléèyàn ọgbọ̀n wọn bá bẹ́ẹ̀ yọ kan náà lọ́ba díẹ̀ dáadáa tá a ti sọ̀n kò sí wọn ìlàjà àlàlá òfin ìbáraka tọ́lọ́wọ́n bá fi àlùbáríkà sẹ́yọ kan yẹn pé ọlọ́wọ́n bá fi àlùbáríkà rẹ̀ ọba dà sínú gbèsè ayẹyẹ kan yẹn wàhálùkọ kẹlímàtà hakim hadal majlis lọ sọ gbólóhùn nǹkan tó jẹ́ òdodo ọ̀rọ̀ ayé tó sọ níbi tí inú ìgbìmọ̀ yẹn sẹ̀yàkúnù láhàtàfẹ́ wọn ni kò sí yọ wàlàbùdà yankusuna sirik ma Allah wọ́n sì gbọ́n tí máa sábà ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn a máa rán lọ ń wò sùdú pẹ̀lú ọlọ́run bá wọn tí wọ́n bá tẹ̀lé sùdú pẹ̀lú ọlọ́run bá wọn kí wọ́n rí pé kò sí ìyàtọ̀ ńlá ti bá ìyẹn jẹ́ nínú fatiwa bàbá lẹ́yìn náà tó wọ́n á bẹ̀rẹ̀ pé wọ́n wá sọ gbogbo àwọn abúté máa ń bá pàdé ń bẹ̀rẹ̀ títí tí bàbá sọ pé udkhuluha ànímúni ẹ lọ kópa ń bẹ̀ ha, sẹfẹ́ fi ilẹ̀ ni ẹfẹ́ fi àwọn le ni limaliyin fáwọn akọ̀lẹ́sìn wàlúfàsàkà àtàwọn apòkíyàn ọ̀rọ̀ ti Uthaymin rahimahullah ọ̀dá nìyẹn sókè ọ̀rọ̀ náà ni wípé bàbá yìí náà fẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n kópa nínú ẹ̀ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ẹwà ní kíṣẹ́ tí wọ́n tí wọ́n ti bí wọ́n ní léèrè lẹ́yìn náà bombas rahimahullah wọ́n bi bàbá náà léèrè irú béèrè náà ni wọ́n bi òun náà léèrè àwọn wọ́n bẹ̀rẹ̀ lórí pé lè gba káàdì ìdìbò bàbá nígbàgbẹ́ pé káìdọ̀ fẹ́ gbà yìí láti fi ran àwọn ẹni òdodo lọ́wọ́ ni ẹlọ́rẹ̀ gbà kẹsì kópa níbẹ̀ wọ́n á láwọn obìnrin ń kọ́ bàbá ní àtobìnrin àtọkùnrin náà ni tó pé tẹ́ ẹ bá ní káwọn obìnrin gbẹ̀yìn táwọn tó pé wọn kì í ṣe mùsùlùmí tàbá nǹkan lẹ́sìn làwọn obìnrin wọn bá dìbò làwọn obìnrin tí yóò dìbò látara pípọ̀ wọn wọn borí yín torí ilé àtọkùnrin àtobìnrin náà ni kí ẹ ní ibẹ̀ ìyẹn náà bẹnu fatwa baba bombas wọ́n ń pè mọ̀jálà kan ní liwaul islam liwaul islam inú ẹ̀ ni wọ́n ti mú fatuwa yẹn wá ní 1989 òun náà ni baba pass fatuwa yẹn tí a kan bẹ wọ́n ń pè ní mọ̀kọ̀wìmọ́ tètèbík shariat islamiyya mana qatar ló ṣe tí a yẹn page 166 abba fatuwa baba yẹn náà ń bẹ ìyẹn baba bombas rahimahullah bẹ́ẹ̀ náà ni àfáwà ṣàlìbáni rẹ̀mọ̀lọ́ nígbàtí wọ́n ṣe fátíwá fún àwọn ará Algeria ní 1998 wọ́n bàbá náà léèrè lórí ọ̀rọ̀ yìí wọ́n dá ìwẹ́sàn bàbá lórí pé sáwọn lè kópa bàbá náà sọ pé walakin la'ara ma yamna'u ash-shab al-muslim idha kana fil-murashahin ma yu'adil islam wa مرشحون إسلاميون من أذاب مختلفة المناهج وتصح في هذه الحالة كل مسلم أن يتيب من الإسلاميين ومن هو أقرب إلى المنهج العلمي الصحيح bàbá ní kò sí tó burú ń bẹ̀ nígbà bá rí nínú àwọn tí wọ́n kópa yìí bọ́yàn kan ń bẹ ọ̀tánágbèdè fún Islam wọn kan ń bẹ jẹ́jẹ́ mùsùlùmí fẹ́ Islam ẹni tá a bá rí pé ó dára jù nínú àwọn ètò wọn tí wọ́n gbé kalẹ̀ kí a mùsùlùmí kí wọ́n kópa ní ibẹ̀ wọ́n tún wá béèrè lọ́wọ́ bàbá yìí pé àwọn obìnrin ń kọ́ sọ́ọ̀bìnrin náà lè kópa bàbá náà sọ wípé bẹ́ẹ̀ ni yajuzu lahunna lil khuruj bi shartil ma'ruf fi àfihìnà wọn náà lè jáde pẹ̀lú májẹ̀mú tí wọ́n bá ti tẹ̀lé ń tọ́ ẹ̀kọ́ wà lára obìnrin tó fẹ́ jáde síta wọ́n ní kí ni túmọ̀ ẹ̀ ni pé as-satiru adamu al-qitila kó bo òwò rẹ̀ tí bá ń lọ kó múra dáa gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì máa mí sí pọ̀ mọ́ ọkùnrin ọlọ́kùnrin ẹ̀rẹ̀ nínú àfàtúwà bàbá Uthaymin ọ̀nà àbí bàbá Albani rahimahullah ọ̀nà nìyẹn thumma an yantakhibuna man huwa aqrabu ila al-manhaji al-ilmi as-sahih min babi dafi al-mafsada al-kubra bis-sughra bàbá ní káwọn obìnrin sì sẹ̀sà ẹni tó bá fẹ́ dìbò fún náà kárí pé ẹni tí ó ní àwọn tí wọ́n létò dáadáa tó ní àlàáfíà tàbí pé láti dín aburú kù káfi aburú kékeré káfi tì lọ bàbá náà sọ ìyẹn bá sì wá máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà Islam ṣé eh, òjìbìrí náà sọ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ náà àwọn àfáà tí ń túmọ̀ sí pé gbọ́n náà náà gbà pé Islam gbà láì láti kópa nínú ìṣèlú gbàlódé ìyẹn ni díẹ̀ nù fatwa àwọn ulama àti gbọ́ kí ni bàbá òsèmí lọ sọ kí ni bàbá wa alibani lọ sọ kí ni bàbá wa Bombas lọ sọ fatwa baba wa alibani alibani tí a kìí ń pè ní fíkì ní wáàzì le Sheikh Muhammad Hussein Al-Jaizani page 395 títí dé 400 àbá àwọn ọ̀rọ̀ yìí àbá níbẹ̀ eléyìí láti wá rí pé sọmárì gbogbo dá ń sọ láti jẹ́ náà ni pé a ti rí àwọn àfẹ́sìn tán ní a kópa nínú ètò ìdìbò ìgbàlódé ọ̀nà kópa oṣiṣi ọ̀nà ni kọ̀wá sí kan ń bẹ̀ tó yọ mùsùlùmí kan lẹ̀ ń bẹ̀ èyí tó bá wá rọ̀ lọ́rùn níbi tá a gbà kópa ètò kéré jù nínú kópa òun ń pè ní atẹ̀síwìt atẹ̀síwìt ìtọ́ south ni pé ká vote yẹn ló kéré jù lágbájá báyìí ló gbà pòtí mo fóòtì fún un kò sí ìyẹn rẹ̀ kò bí wàhálà kankan níjọ́ pè lọ́jọ́ dìbò ká nígbà bá qualify láti dìbò lọdọ tí wá ń bí àwọn òfin tí fi sí ká kéré orí náà pàtàkì 18 years balẹ̀kọ́ ma ọdún méjìdínlógún kókó ẹ̀ tó ṣe pàtàkì jù náà gbogbo yòókù ó sì kéré gbogbo fẹ́ dìbò bá pé eighty years ó wẹ̀ sí bá káàdì ọkùnrin lọ jẹ́ ni obìnrin lọ jẹ́ ni kò sì lọ vote yẹn ló kéré jù nínú kópa yẹn náà ní májẹ̀mú wọ́tọ̀ fẹ́ dìbò onímájẹ̀mú ẹ̀ńtọ́ fẹ́ dìbò onímájẹ̀mú ìkópa míì ni pé kéèyàn jẹ́ ọmọ ẹgbẹ́ pátì pọ́ńdà ó lè wà nù PDP ó lọ ní PC oríṣiríṣi pé mẹ́mbà ló náà fatiwa àwọn afa akọ ẹ̀ náà sínú ó jẹ́ mẹ́mbà bàbá wa jẹ́ mẹ́mbà náà ó náà tó lófin ó ń láti mẹ̀sìn rẹ gbogbo nǹkan tó bá ti fẹ́ kọlu ẹ̀sìn rẹ ò ní gbàláyè ní àsìkò kan lọ́yọ̀ state wọ́n ní wọ́n fẹ́ búra wọ́n fẹ́ múlẹ̀ bọ́dà dá ń sọ yìí onísẹ́kítìrì wọn nínú pátì wọn wọ́n ní Ògún inú ó fi múlẹ̀ wọ́n sì mú àwọn omi kan ẹ̀dá ìṣọ́ mùsùlùmí ni ọba pè stars wọ́n ní afẹ́ múlẹ̀ wọ́n ní ọ̀kan wọ́ tẹ́bá pé wọ́n fẹ́ kẹ́ ẹ búra ni sọ pé àlùkò á ní wà tí wọ́n ti lè gbà jáde kó ń bẹ̀ ni kí wọ́n máa mú sẹ́kítírì wọn fílẹ̀ fún wọn ó rí sẹ́mọ̀ pàápàá lọ òun ò lè bá yín búra yẹn Quran ni bọ́n ní àfà ń ẹ̀jẹ̀ àfilẹ̀ pẹ̀lú àfà rẹ̀ tó bá kúnu ní wọ́n tó ẹ̀bọ̀ gan mi ọ̀nà yẹn ní babalá fẹ́ kópa ń wáyé wa èwo lẹ̀sìn gbà láàyè èwo lẹ̀sìn ọgbà láàyè ìwọ ló ṣe dọ́gbọ́n yìí ni ò ṣe dọ́gbọ́n sí ìkópa kan náà nu ìkópa máa ìkópa mi ni pé mo wá jẹ́ ọmọ ẹgbẹ́ wọ́n fà mí kalẹ̀ láti lọ díje ìkópa kan náà ni ìkópa máa mi náà ni pé àwa kankura wa jọ àwa dá ẹgbẹ́ sílẹ̀ ìmẹ́bàá ti gbà wá láàyè ká dẹ́gbẹ́ ẹ̀sìn sílẹ̀ àwa dẹ́gbẹ́ ẹ̀sìn sílẹ̀ ìkópa kan náà ni òfin yìí ọ̀gbà aláyè ká dẹ́gbẹ́ ẹ̀sìn sílẹ̀ àwọn àdárò ẹgbẹ́ tí a ń dá sílẹ̀ yìí náà á dá sílẹ̀ mùsùlùmí ọ̀wà ń bẹ̀ ẹni tí mùsùlùmí ẹni tí mùsùlùmí ọ̀wà ń bẹ̀ àjùmọ̀sẹ̀gbẹ́ lọ lórí òfin tábàjọ papọ̀ ìkópa kan náà ni gbogbo ẹ̀ náà bá fara mọ́ gbogbo léyìí abẹ́kùpa náà ni. àjẹwò á ti rí pé àyàn àwọn kan sípò tán wọ́n wá ń wá àwọn èèyàn láti bá wọn ṣiṣẹ́ wọ́n fẹ́ yan mínísítà wọ́n fẹ́ yan kọmíṣánná wọ́n fẹ́ yan gbọ́n fẹ́ yàwó wọ́n wá mú ẹ náà kó wá lọ dá sí ikú pàkan náà ni gbogbo eléyìí ni à ń pè ní turkul musharaka àwọn ọ̀nà tá a lè gbà kópa gbogbo ọ̀kọ̀ọ̀kan ló wà ní ọ̀rọ̀ táwọn afá sọ lé lórí tó bá fẹ́ lọ dìbò ní ìbò nìkan ló fẹ́ dì kí ni má jẹ̀mú ẹ̀ ọjẹ́ ọmọ ẹgbẹ́ kí ni má jẹ̀mú ẹ̀ ọjọ́ ọmọ ẹgbẹ́ wọ́n tún yàn ẹ̀ sípò kí ni má jẹ̀mú ẹ̀ ẹ̀dá ẹgbẹ́ sílẹ̀ wọ́n gbà yín láyé pé ẹ̀dá ẹgbẹ́ Islam sílẹ̀ kí ni má jẹ̀mú ẹ̀ ẹgbẹ́ tẹ ẹ̀dá sílẹ̀ ẹgbẹ́ àmúlùmọ́lá ni mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sí mùsùlùmí bẹ́ẹ̀ kí ni òfin tó de wọ́n ti ẹ̀ wá fún mi nípò ni ẹgbẹ́ báyìí pátì báyìí ló pè mí wọ́n fún ní nǹkan báyìí wọ́n fi ń sàn ambassador anything gbogbo ẹ̀ ló ní má jẹ̀mú ẹbí mùsùlùmí ṣùgbọ́n ìtọ́wà wájú wa lọ́wọ́lọ́wọ́ ní sìn òun náà ni al-intikhab at-taswit afẹ́ fọ́tì nínú lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹni ó fẹ́ fọ́tì náà ń pè ní anáhib alimuntakhib ẹni ó fẹ́ yányàn sípò nínú àwọn nǹkan tí a ń fẹ́ lọ́dọ̀ ẹ̀ gẹ́bí mùsùlùmí an yakuna baligan mumayyiza pé ó gbọ́dọ̀ jẹ́ ní tó bàlágà tí ó sì dá nǹkan mọ̀ tó gbọ́n èèyàn lè bàlágà kọjá dídìrín àkọ́kọ́ má jẹ́ mọ̀nà ẹni ó fẹ́ dìbò kó bàlágà kó sì dá ọ̀tún mọ̀ sósì kó lè mọ̀ pé eléyìí dáadáa lélẹ̀ àbúlélẹ̀ má jẹ́ mọ̀nà yẹn bákan náà àyà àrífà alìmọ̀rọ̀ṣà ẹni a fẹ́ dìbò fún ọ gbọ́dọ̀ mọ̀ ààyè dìbò fẹ́ ní àmà lágbájá báyìí ni mo fẹ́ dìbò fún ta ni irú èèyàn wo ni torí pé ìbò tá à ń sọ yìí agbègbè Islam gbé sí ní agbègbè huriya freedom ìbùdó ráì wọn náà wa fi òpinnu ẹ̀ lori lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí. a decide kí ló rí sí torí díẹ̀ ẹni tí ó rí sí nǹkan oríire ó pé yóò sì mọ ta lòún rí sí lẹ́yìn náà alwilaya awil muhimma alimuntakaba fiha ẹni eh, ipò tá a fẹ́ fún ní tọ̀hún ipò oríṣiríṣi ni. Eh, an kan bɛ wọn b'a sɔrɔ assembly an kan bɛ a sɔrɔ senate a sɔrɔ rep governor kan bɛ president ó gbọ́dọ̀ mọ̀ pé ipò báyìí la fẹ́ kí ẹni báyìí wá sẹ́ni tí mo fẹ́ kó wà ń bẹ̀ yìí tó lè ṣe gbogbo ènìyàn láti wà gbogbo information ló gbọ́dọ̀ wà fún kì í ṣe dọ́ndí yẹn wá lọ́wọ́ kan yí pé an yakuna sadiqa ma Allah ọgbọ́n sì dúpẹ́ lọ́nà ọba rẹ̀ innamal a'malu binniyat wa innamal likulli man nawa gbogbo nígbà bá ṣe lólórí àníyàn tàbí ṣe wọn lọ́gbọ́ ọ̀jẹ́ pé gáràjì èròǹgbẹ̀ lè rí dọ́ ìlà òun fẹ́ tẹ́ ọlọ́ba lọ́rùn ntí mo fẹ́ ṣe yìí o ntí mo mọ̀ pé bí n bá dé wájú ọlọ́run màá bọ́lọ́ ọba mi pàdé lórí ntí mo sì ṣe yìí bó ṣe yé mi mọ́ mi ò jàǹbá gbogbo eléyìí lọ́gbọ́dọ̀ wà nínú gbèsè ayé yẹbi mùsùlùmí kọgbọ́ tó torí ayé wọ́n ní kọgbọ́ dìbò torí àsọ̀bíyà torí lẹ́yàmẹ̀yà akọ́ńbẹ ìran mi ni kọgbọ́ dìbò torí ìran mi ni kọgbọ́ dìbò torí pé ìran mi ni kò sì gbọ́ dìbò kọ́ gba owó gbogbo ilé ìlagbọ́dọ̀ mọ̀ èèwọ̀ ni kátorí ẹlẹ́yàmẹ̀yà dìbò èèwọ̀ ni kátorí owó dìbò gbogbo ilé lọ́gbọ́dọ̀ mọ̀ lẹ́yìn náà kò gbọ́dọ̀ kópa inú kàtà ń pè ní tẹ̀síwìr ìdàbùrú à ń ni adìkọjẹ́ ẹyọ ní inú muslim mùsùlùmí lòun làbó dan yẹn tẹsán bí adábìlì islam gbogbo tó bá jẹ má ẹ̀kọ́ islam la gbọ́dọ̀ balara rẹ̀ yóò wá lọ dìbò ẹ̀ gẹ́bí mùsùlùmí lẹ́yìn náà irú yẹn wò la dìbò fún fún ẹgbẹ́lu islam ni ó yàtọ̀ àkọ́kọ́ àgbọ̀ dìbò fún yẹn àgbẹ̀lu islam ni àfẹ́ntí ẹ̀sìn rẹ̀ bá tẹ̀ wá lọ́rùn alladhi narda li dinihi ẹ̀sìn rẹ̀ tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n ń lù tí ó wá ṣe yí pé àmúlùmọ́là ni táàfi ẹ̀sìn tó ọwọ́ kù ma narda khuluqahu wa amanata ẹ̀yìn tá bá rí pé ìwà ẹ̀ ó sì ní fọkàn ìwà rẹ̀ dáa ó sì ní fọkàn tán wọ́n sí pé ó lè ṣe é àwọn kan tá a wò nu a wo ìwà a sì lè mọ ìwà èèyàn àfi ká wo kíni rẹ́kọ̀dù ẹ̀ ìgbésí ayé wo ló ti lò síwájú ìyẹn náà sì fi mọ̀ pé sẹ́ni ṣe fọkàn tán ìyẹn náà mọ̀ pé sí ọ̀kájú ẹ̀ só lè ṣe sódì ń pẹ́ tabọ́nu suratu Baqara. Quran chapter 2 ayah 140 246 ìgbàtọ́lọ̀ ọba àlekọ láti ń sọ ìtàn àwọn Banu Israel tí wọ́n ní kí ànábì àwọn bá wọn wá olórí àwọn afẹ́ olórí nínú ìlú àwọn àfẹ́ olórí ànábì wọn wá sọ fọ́lọ́n pé àwọn aráàlú ní ìrọ̀lọ́run máa yan olórí ọlọ́run wa mú tọ́lùtù jáde tọ́lùtù láyàn fún lólórí o ah wọ́n ní padà lọ́sọ́dọ̀ ọba rẹ̀ tọ́lùtù lè jú lórí fún wa torí pé àwọn èèyàn kan ń bẹ láàrin wọn tí wọ́n lójú tọ́lùtù lọ torí díẹ̀ kò lẹ́tọ̀ọ́ àti jó lórí ọlọ́run wa ní kọ́sọ́ pé ebe ilẹ̀ ní kí n bá yín mú owó kọ́lá fi mú olórí tọ́lù tó tẹ́ ń wò yẹn mo fún fún ìdí méjì àkọ́kọ́ ìmọ̀ tí ó so lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì okun ara tàbí so lórí ńbẹ̀lá rẹ̀ níbẹ̀ fi kóòtì méjì hàn al ìmọ̀ àti agbára agbára kí wọn lè ṣe ó kápébù tabatu wo inú suratu eh, suratu Yusuf ní àyà fifty five nígbà tí anabi Yusuf alayhi salam wọ́n fi sínú ẹ̀wọ̀n ọba àlùwà pé ìlú ń dàrú. wàhálà wà ń lu ọ́sà láwọn aláyẹ wọ́n wà lọ rọ́ fún anábì Yusuf alayhi salam anábì wa nítumọ̀ aláyẹ ni pé ìyàn ń bọ̀ wá sínú ìlú yẹn kí wọ́n lọ gbìyànjú láti lọ ṣètò oko wá fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ó lè jẹ́ kí yẹn padà sípò ọba ní kí wọ́n lọ rí yọ nínú ẹ̀wọ̀n wá dé ọba ní mo fẹ́ kọ́ ọmọ bẹ pẹ̀lú mi ó wá rí bí wọ́n ṣe ń ṣe ètò ìṣúná owó yọ̀bọ̀yọ̀bọ̀ ó wá ní ìjàálí ní aláàkàsán ìní àbíyìn àlè pé mo fẹ́ ètò ọrọ̀ ajé tó dojúrú yìí mo ní ìmọ̀ tí mo fi lè tó ẹ jẹ́ kí n bá yín mójútó ẹ rí i pé ìní àbíyìn àlè máa mójútó ìmọ̀tá àfi mójútó ń bẹ lọ́dọ̀ mi mo ní ìrírí ayé ẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tí ọlọ́ba ń sọ̀tàn anábì Musa alayhisalaam pẹ̀lú ọmọbìnrin anábì ọlọ́run jẹ́ Israel nígbà tí ọmọbìnrin tó fẹ́ ròyìn Musa fún bàbá ẹ̀ ó ní gbàsísẹ́ ìsẹ̀jìrò ìnàmà ìnà ẹ̀rọ mẹ́ta jẹ́ bẹ̀rẹ̀ kọ́wé rà mí tó bá gbà síṣẹ́ ẹni tó gbà síṣẹ́ àlẹ́kọ̀ wíyọ àlàmì ó ní agbára láti fi ṣe ó sì ní fọkàntán àwọn ilé làwọn afáàtì wa kó níta àmọ́ wò lára olóòtú àbá fẹ́ yàn àkọ́kọ́ a wo ìmẹ́ ìbí afẹ́ yàn sí ìsó ní ìmọ̀ rẹ̀ a wo kíbo rẹ̀ experience a wo àlíyà báwo ló ṣe kájú ẹ̀ sí a sì wo àmánà ìfọkàntán gbogbo lẹ́yìn láti wò tọ́lẹ̀pẹ́lẹ̀ làbá wa ń wò lágbájá jẹ́ ọ̀rẹ́ mi ò ní sí mbẹ̀ lábá jẹ́ ọmọ ìlú mi ò ní sí mbẹ̀ ó jẹ́ elédè mi ò ní sí mbẹ̀ tọ́lẹ̀pẹ́lẹ̀ làbá ń wò tá a fi ń yan àwọn èèyàn wọ́n lè ní gbogbo yẹn ní àsọ̀nù wa lọ́wọ́ ètò tó ń bọ̀ yìí náà kálukú ló di dìtámì ẹ̀dọ́ fẹ́ yàn kìí ṣe pé àní ọ̀pọ̀ èèyàn ṣe pé àníyàn pé kìlù dá àwọn kìlù dá kéré sẹ́gbẹ́ wa ni sẹ́ràn wa ni sẹ́lédè wa ni àǹfààní wo máa rí ń bẹ̀ ntọ́pọ̀ nìyẹn ní ló sì bá wa débi tó bá wa dé ibi abalẹ̀ ayé wa dé lónìí ló lè dé wa ìlénìí lọ́pàá débẹ̀ o tó wá ku ọ̀sẹ̀ kan báyìí níta ń bá bọ̀ yẹn lábẹ́ máa bá lọ ní abẹ́kó yí padà ó sọ̀rọ̀ kálukú gbogbo wa náà la mà tí a bá kó àwọn èèyàn jọ ibi ládùúgbò wa gbogbo àwọn tí a lẹ pọ́sà ládùúgbò wa la mọ̀ wọ́n. gbogbo kò sẹ́nìkan tí ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ òwúrẹ́ ọmọ ọmọlágbájá ìdá òun náà ni ó láwọn àṣẹ òun náà ládìbò fún ọmọ àdúgbò wa ni kò sí bùnmi àlè lọ́bùnmi o lórí pé tọ́ba débẹ̀ tán kò sí pé bọ́yá tó lè dá àbí ó lè dá lọ́dọ̀ wọn ti hàn mùsùlùmí ńgbàjọ ń sọ wọn tí kódà tí wọn ẹnìkan bá jọ ń díje sípò kan tó o bá mọ̀ pé lágbájá ìkájú ẹ̀jú mi lọ nínú ṣẹ̀ríà Islam ó step down fún ni ipò táwọn ìjọ ń lé yìí ẹni jù mí lọ kò sẹ́ dàn fún torí kọ́ mọ̀ kó wọn lọ bọ́lọ́ ani Muhammad sọ̀sọ̀ra olùwọ́ ẹnikẹ́ni tí wọ́n bá ní kọ́ ìyẹn àwọn èèyàn kan sípò tọ́ ẹ pé láàrin àwọn èèyàn tí wọ́n yàn yìí ẹnìkan bẹ́ẹ̀ tó lè ṣe tó lè pé tá a bá fi síbẹ̀ á tẹ ọ náà bá lọ́rùn tá a wá mú yẹn tá a wá lọ mú ẹlòmíì ó ní gbogbo mùsùlùmí bá kópa ń rú bẹ́ẹ̀ ó ló ti jàǹbá ọlọ́run ọjàǹbá òjíṣẹ́ ọlọ́run ọjàǹbá gbọmọdéyàn àná àdáfẹ́ díje eléyìí dáadé eléyìí lọ àwa mú tó dáa yẹn nítorí ìdí kan ó láti jàǹbá ó ní kánà láha wàrọ̀sọ́lá wàlímùmíní àjàǹbá ọlọ́run àjàǹbá òjíṣẹ́ ọlọ́run àjàǹbá gbogbo èèyàn ọ̀rọ̀ tó délẹ̀ ọ̀rọ̀ ńlá ni ìbò dídì gbogbo àwọn sọ fún yín àwọn àfáà jáàmọ̀ yìí pé tẹ́síkìá wọ́n recommendation ni attentiveness and recommend mo recommend ẹni báyìí community house of assembly mo recommend ẹni báyìí community house of rep house of senate mo recommend ẹni báyìí kó jẹ́ gómìnà fún wa ẹni eh, bẹ́ẹ̀ kó jẹ́ president tá à ń sọ nìyẹn àwa náà sì mọ̀ àwa tá a máa kọ recommendation letter fáwọn èèyàn ẹni tí ó bá sọ wá ló kọ burú àní kọ́ fún ẹ náà mọ̀ bí a bá mú ọmọ wá sọ́dọ̀ yín abẹ́kẹ́ bá ní recommendation letter mọ́ ànínú mi ò mọ́ yín náà mi ò kọ́ ilé yìí o kọ́ ló fi bẹ́ẹ̀ mi dáhùn. bẹ́ẹ̀ náà wà ní ọkùnrin ṣahada ìjẹ́rìí wọ́n ìjẹ́rìí ayé ìjẹ́rìí ọ̀run ìjẹ́rìí ayé ìjẹ́rìí alikiyama ó dàbí àti àjò pé èmi lágbájá mò ń jẹ́rìí mo recommend lẹ́yìn tó ń jẹ́rìí pé lágbájá báyìí mo yàn sípò báyìí ìrẹ́ ọlọ́run yóò ṣe nítorí ẹ kó ṣe bí ọba wa ṣe nítorí bá tọ́sẹ̀ nítorí bá jẹ́rìí èkìláyà àtọ̀run kó máa jẹ́ tèmi ìtumọ̀ nìyẹn ẹ bá lọ kájà lọ́gbọ̀n ní fíkì dọ́wọ́là yusuf ọ̀dọ́wọ́ ló ṣe odi tọ́pìkì kan níbẹ̀ ẹ̀dí lẹ̀ ń jẹ́ o ọ̀rọ̀ gbogbo akí mú ṣàdàtà lè la gbàdàbà bẹ́ẹ̀ jẹ́rìí ẹ jẹ́rìí nítorí tọ́ lọ́hùn ẹ má jẹ́rìí nítorí èké ọlọ́sìn la gbọ́dọ̀ má jẹ́rìí ọlọ́run kò tẹ́ntọ́ kò ṣẹ́ntọ́ alábòsí tá a ní kọ́ wá jẹ́ dolóhùn ọ̀jẹ́rìí ó ní àbòsí ẹ̀ ló tóbi jù ó là bọ̀ pa ìjẹ́rìí yẹn mọ́ ó lọ́ bá yẹn bá pa ìjẹ́rìí yẹn mọ́ ó ti dẹ́ẹ̀sẹ̀ tó ọwọ́ kò sọ̀wọ́ kálukú wa tọ́ba mo ti wá sọ fún wa náà yìí pé tọ́ba yìí pé ń gbà wá kó àwọn èèyàn síta gbogbo ẹ̀ sáré ràdú ràdú ọ̀ràn yẹn ní amúkànbẹ̀ awù dáadáa ìwọlọ́sàn ju kan lọ báwọn afáàṣẹ tónu tá a bá rí pé eléyìí dáa eléyìí dáa jùlọ ẹni ó dáa jùlọ ńlá láti dìbò fún ó jẹ́ràn wa o kìí ṣẹ̀ràn wa o ó jẹ́lédè wa o kìí jẹ́lédè wa o gẹ́gẹ́ bí mùsùlùmí. eléyìí da eléyìí burú ẹni ó dáa aládìbò fún láti lé o burú lọ eléyìí burú eléyìí burú jùlọ àdìbò fún burú abilé burú jùlọ àgbọ̀dọ̀ má dìbò gbogbo nǹkan tí ń sọ pé mọ̀kàngbà káàdì yẹn ni torí pé ọmọ mi ó lè fẹ́ wọ sùkúù kí wọ́n máa béèrè mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wú yẹn tiẹ̀ ó láti dìbò gbogbo ìtọ́wọ́ bẹ gbé látara pé ó dìbò lẹ́ńtí ọ̀ kájọba fi wọlé wọn náà dá sí ìbàjẹ́ ìlú yẹn wọn náà ní ìyàtọ̀ jẹ lọ́dọ̀ ọlọ́run pé ó sì wòran ó fún yẹn jùjẹ náà wọ́n máa lọ rọ́ọ̀dún ìlàlùbọ̀lá sásòdodo mọ́tàbù ẹ mọ́sálẹ́dẹ́yà pẹ̀lú bu ẹ sòdodo pẹ̀lú ẹ eléyìí òun náà ni àwọn ìmọ̀ràn tí a fẹ́ fún wa pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run bá jọ mẹ́jọ a lè tẹ̀síwájú lórí pé báwo la ṣe bá ọjọ́ yẹn lò ọlọ́run kó sí ní ọjọ́ ọ̀rọ̀ fún wa látọ̀rọ̀ àdúrà kọlọ́run gbàdúrà wa.